hello hello orúkọ orúkọ yín àti ibi ẹ ti ń pè. abẹ fatima lọkọ mi. láti bo. láti tọ́tẹ̀. ẹ ẹ ọmọ oṣù wo ni. june june june six bọ́sẹ̀ lórúkọ yín àbí. fatima lórúkọ mi. happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Fatima. Happy birthday to you. Ah, ó ti kí n fún ẹ ládùúà. Ó yá fọwọ́ kan mú fóònù dání kó o tẹ́wọ́ àdúrà pẹ̀lú kan. Ibi ibi tíran rẹ ò dé rí. Ibi tíran rẹ ò tẹ̀ rí torí wípé wọ́n láǹfààní àti gbóhùn lẹ́nu mi ó yá lọ débẹ̀ ògo tí wọn ò rí lò níran rẹ rí ògo tẹnìkan kò tí ì rí lò rí ó yá ìwọ gbà fàmọ́ra kó mọ̀ ló ń tiẹ̀. ẹ kọjú mẹ́kọ̀ọ́ ẹ o. God bless you thank you. ọmọ June ọmọ ọlọ́mọ ó ní ẹ fún mi ládùúà ayé ń bẹ o orúkọ yín ọláyínká. ọmọ oṣù wo níyìn. june june six. june six ah ìyá ìkílẹ̀ fẹ́ lálẹ́ yìí. ẹ fẹ́ àdúrà mi. ẹ fẹ́ àdúrà kí ló dé béèrè owó. àdúrà mi fẹ́ àdúrà jẹ́ ìlọ. àdúrà lẹ fẹ́. ìyá yìí ẹ mọ̀ pé ìkóríta kan mọ́ dé tàbí amóhùn náà ṣẹlẹ̀ báyìí tí ó sì mọ́ jẹun ọmọ tí ò ní ṣe wàhálà mọ́ bẹ́ẹ̀ni. ẹ ìgbà tẹ́ ẹ bá dé kòríta yẹn ẹni ẹlẹ́ni ò ní jíṣẹ́ yín o. ẹ ti ṣiṣẹ́ lẹ̀ ẹ̀yin lẹ́jẹ̀rì ẹ̀. gbogbo àwọn èso tó tara yín jáde ó yá kán wọnú ayé lọ kán lọ ṣe rere. àmì jésù. ọ̀rọ̀ jáde àṣẹ dìímú ẹ fọwọ́ àdúrà bọ́jú kẹ́ gbèmí. alẹ́ ìgbóná pọ̀ o. Hello. Hello. Orúkọ yín àti ibi ẹ ti ń pè é ọmọ oṣù wo ni ẹ ọmọ oṣù wo ni ẹ june twenty three yes ọmọ ọdún mélòó ni ẹ báyìí ọmọ ọdún mẹ́jọ yes what did you want tonight what can I do for you ó nílò àdúrà ọmọ kékeré béèrè fàdúrà wàá ṣoríire láyé o. àmín. o ò ní kúkú òjijì. àmín. wàá débi gíga. ọmọ oṣù june sani ó yá kí lẹ fẹ́ látọ̀dọ̀ mi. àdúrà lẹ fẹ́. ó yá ń ọmọ tóbi rẹ̀ ó rí tínú wọn sì máa dádùn yes ẹ̀yin náà jẹ́ kan bẹ̀. ńlọ ọmọ tóbi ó fi yangàn pé ókè ọmọ mi ló ń bọ̀ yóò máa ti sẹ́ndí two million sákàǹtì mi ọ̀yá ọlọ́run sọ yín dì bẹ́ẹ̀. God bless you. You excel in Jesus' name. God bless you.